7.9. From the rock city of Nigeria. Rock, rock city of Nigeria. This is Fresh 107.9. Ohun tó kẹ̀rìírí kẹ̀rìírí ń mìlú títì. Fresh one oh seven point nine FM lábẹ́ Olúmọ. Wọ́n ń gbọ́ lókè lálá. Ẹ̀gbá la wà nílùú Abẹ́òkúta. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. You're the only one for me. All them girls have been lining for me. Drop the low dirty whining for me. You're the only one that I see. You're the only one for me. I don't know how long I've been here. You were once a dream living in my plenty, plenty trouble. Trouble, trouble. Say you tease and you leave and never love All the boys and the girls that lie about you. Shoot them down so they run and talk about you. Yeah, yeah. I'm a fool for you, so whatever. They can talk about me whenever. I'm a fool for you, so whatever. I'll be here by your side whenever. We are lovers, we live forever. Through desire, we live forever. We are dreamers, we live forever. Through this passion, we live forever. I know you like dirty dancing. All your girls are dirty dancing. Like it better when you're dancing. Mm, you know just how I like it. Girl, you're the one for me. Girl, you're the one for me. whining for me. You're the only one that I see. You're the only one for me. All them girls they be lining for me. Drop the low dirty whining for me. You're the only one. by the name of Malik Berry. And I'd like to welcome you to Harlem Vibes, Legendary Beats. Yeah. Woo! She said, I go wine on you. She said, Can I wine on you? Uh, show you what my love can do. Love can do. Oh, she said, I go wine for you. Uh, she said, I go wine for you. beat it up, babe. Eh. Beat it up, beat it up, babe. Eh. Bounce to the rhythm and the drum, babe. Eh. Bounce to the rhythm and the drum, babe. Beat it up, beat it up, babe. Beat it up, beat it up, babe. Bounce to the rhythm and the drum, babe. Bounce to the rhythm and the drum, baby. Mm, it's okay, hype media. Pẹ̀lú sound, sound, sound, sound. Omi mi kó, omi kó, mi kó, mi kó. Bí Nàìjíríà, Nàìjíríà, Nàìjíríà, Nàìjíríà. Ìfẹ́ mọ́ní, mọ́ní, money, money. Bàdó wọ́rí, wọ́rí, wọ́rí. Wọ́rí, worry, worry, worry. Worry, worry, worry, worry. wọ́rí, wọ́rí. Old worry, new worry. Old money. New money, old worry. Yes, so. New worry, not so. Old money, no be lies. New money. Hey, Bado, what's up? They say we street, what's up? We know sabi, what's up? We still the win, what's up? Hey, see, man, six months gone, how far now? <laughs> if I still they shine, how far now? My guy, check my bank account, how far now? Oh, my, my house still they blood, how far now? Worry, we know they ever they carry like bad as to draw. Do is like this anywhere we surface. Worry the place, if you bring good your face, you go scatter the face. Chafana. Worry, worry, worry. worry worry, worry, worry. Oh yeah, worry, hey. worry, worry, worry, worry, worry. Old worry, new worry. Old money, new money. Old worry, new worry. Old money, new money. It's a vibe, it's a jam, it's a tune, it is mad, it's a boo, it's a bait, it's a crew, with the craze. It the drop jam, it the mix sense. As we enter, they take first. I they get DMs from my exes. Me, they DM, quite a lash DMX. Fuck it, bastard. Help Pacino, master. Lamba, disaster. With the fuck shit up one time. Hmm, I beg, I cannot even shout. Oh, baby, bust my brain. I take all the money within my account. Hey, worry, eh? hey, oh, worry, worry. worry, worry, oh, worry. worry, Worry, worry. Exclusive from good to Worry, worry, worry. Old worry. New worry. Old money. New money. Old worry. New worry. Old money. <laughs> you want it free, man. Me now I feel in a proud. Steady they rap on my people for the town. Nothing go make me to make them to the frown. As we they fall out, now so they go they bow. Bow. From Malaka Junction to Ekpan. Afa. Igudu number one. Gudu number two. Afa. Besu water side. I walk downtown. Afa. New garage. Estate roundabout. Jackpa. Afa. Worry girls, they said like fresh fish inside banga soup. This song go they sweet you dance, Cause this song it be banga too. Worry.

nàìjíríà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà lọ́gọ̀ọ́ ẹnu ní àwọn ọlọ́pàá ti ṣe dáadáa níbi ètò ìdìbò ti ìpínlẹ̀ èkìtì tó wáyé ní ọjọ́ sátidé ah, wọ́n sì wùwà ọmọlúwàbí ń bẹ̀ o ẹ ó gbọ́ nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí. jẹ́mẹ́lẹ̀ iná lójú òpó ìròyìn Platform Times orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti ṣe ìlérí àtìlẹ́yìn eléyìí tó gbọ̀ngbọ́n fún àjọ INEC tí a ní àyín látàrí bí ìbò ọdún 2023 bó ṣe ń bọ̀ wọ́n ní ètò àwọn ògbà wo ń gbọ́wọ́ o hmm. nínú ìdìbò gbogbogbò tó ń bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ gbọ́ lójúmọ́ òní ó dáa náà eléyìí àtàwọn míì níròyìn tẹ́ gbọ́ nínú ìròyìn etí ọba ńlé etí ọba lóko àmọ́ tá a bá lọ sókè lọ́hùn tá a bá padà dé hmm. láwàá wọnú ẹ̀ lẹ́lẹ́kùnrẹ́rẹ́ ni o kíkẹ́ lọmọ ògùn ṣínà ọba bí lóko tèmi ò tó rẹ́ra òun lẹ́yìn tèmi ń pè mí ẹ wá nǹkan fìdílé àbíkẹ́ fìdílé nǹkan ká tún jọ gbọ́ láàárọ̀ yìí ẹ kú kàlẹ́ ẹ máa bọ̀ pé ọba bí ọlọ́run ò sí. Hm, àpèjẹ́ gangan. aláwìyé federation akínyẹmí ọlátóyè ìṣọ̀lá oníròyìn náà ni ó yá ẹ máa bá wa bọ̀ lórí ìròyìn wa etí ọba nílé. etí ọba lóko. àfàìmọ̀ kó má já wọn àmì tí mò ń róye ẹ̀. nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. kara máa ta mí bíi pé mo fomi atapara. ara ń já mi jẹ nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. ara ó máa yún mi bàbá ń bari ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ torí pé alágẹmọ yìí kún kékeré ni ara ń janijẹ nǹkan rìn tàbí bunijẹ káàkiri ara tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. bnc capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú abẹ́òkúta bnc capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbàrà àti oníkólóbó triple value pharmacy láfẹnwá àdúrà nígbà pharmacy ìbẹ̀rẹ̀kòdó tubos pharmacy abiola way leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè adé additional pharmacy òkè ẹ̀rí ocean pharmacy sabo road arọ́jò pharmacy ọbàntòkù iléeṣẹ́ tèmítáyọ̀ trado medical nigeria limited ló ń ṣe bnc capsule jáde láti mọ̀ gangan ibi tẹ́ẹ̀ ti lè rí bnc capsule aládùúgbò yín ẹ pé ó 081 August State Internal Revenue Service presents August State Electronic Tax Administration Portal, Ogatax. Now you can transact all your businesses online with August State Internal Revenue Service by logging on to their website ogirs.ogunstate.gov.ng. Click on self-service to get to the OGIRS portal. Transact your businesses either as a corporate organization or an individual. Follow the promptings, fill out the necessary details required to get your tax identification number. Existing organizations and individuals will need only to validate their accounts. Organizations can file their monthly and annual returns by downloading and filling the Excel template, upload the data, and make payments while individuals individuals can also transact their stamp duty, direct assessment, and so on. Log on to ogirs.ogunstate.gov.ng and transact all your businesses online with Ogun State Internal Revenue Service. my guy my guy waiting the bath now. Oh my, shey don't see the result guy no be small thing o but trust you na na a1 parallel how you doing now? fine I be fine <laughs> na so say small house party go dey in place tomorrow jumoke sef go dey expect you for yard tomorrow what time 6pm sharp. Ah, ah. why you dey rush talk now? i eh, see my credit go soon finish my credit go soon finish ne. for dis new economy na your credit dey finish. abeg send me another ten. ah oga speed your meter no need to dey rush your call buy glo sim and when you submit your nin dem go first sama you up to free twenty thousand naira for voice and data and when you come even subscribe to glo eleven kobo per second na to dey make calls for as low as eleven kobo per second to all networks e dey available to new and existing subscribers terms and conditions dey sha o. glo unlimited. ọ̀pẹ ní ẹnìkan yìí pẹ́ṣẹ́ ó jàre ó yá torí wípé lọ́dọ̀ tí a ní àyín iṣẹ́ la fi ń mú láàárọ̀ kùtùkùtù yìí ó yá jẹ́ wọnú ìròyìn wa ìwé ìròyìn leadership ibẹ̀ ni màá ti bẹ̀rẹ̀ lápá ọ̀dọ̀ tèmi ní àyín níbi tí ààrẹ muhammadu buhari ó ti kí kú oríire ìyẹn bíọ́dún oyèbánjí ẹni tó jẹ́ pé òun gangan ni ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú apc nínú ìdìbò eléyìí tó wáyé ní ìpínlẹ̀ èkìtì tí wọ́n sì ti kéde rẹ̀ wípé òun gangan ló jáwé olúborí ìyẹn nínú ìdìbò tó wáyé lọ́jọ́ sátidé tó kọjá yìí ààrẹ muhammadu buhari nínú àtẹ̀jáde kan eléyìí tí ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ètò ìròyìn fẹmi adesina fi síta ó ṣe àlàyé pé ṣe rí bíborí eléyìí tí oyèbánjí tó borí yìí ó jẹ òun tó jẹ pé ó ṣiṣẹ́ fún gidi gan ni tó jẹ pé òun gangan náà ló sì tọ́ sí látàrí ìdàgbàsókè àti àwọn ipa eléyìí tó ti kó ní ìpínlẹ̀ èkìtì àti nínú ẹgbẹ́ òṣèlú apc kó tó di wípé wọ́n yàn án láti wá gẹ́gẹ́ bí ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú APC ó wá rọ̀ ọ́ wípé bó ṣe ṣe eléyìí tán ó ní kó má yọ̀ láyọ̀ jù kó rántí gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jọ du ipò ọ̀hún kó tó di wípé òun gangan ló já mọ́ lọ́wọ́ ààrẹ buhari ó tún wá bá gbogbo ẹgbẹ́ òṣèlú apc yọ̀ pàápàá jùlọ ẹni tó jẹ́ alága gbogbogbò lẹ́gbẹ́ òṣèlú apc ìyẹn abdullahi adamu àti gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ amúṣẹ́ṣe nínú ẹgbẹ́ òṣèlú apc pàwátá fún àṣeyọrí yìí eléyìí tó jẹ́ àkọ́kọ́ gbòógì nínú ìṣèjọba eléyìí tí abdullahi adamu tó ń ṣe òun lórí fún un eléyìí gangan òun ló jẹ́ ìbẹ̀rẹ̀ ohun rere nínú ẹgbẹ́ òṣèlú apc tí àdàmú tó ń ṣe aṣíwájú fún ó ní apc ó ń tẹ̀síwájú ó sì ń fi ṣe àfihàn yìí pé àwọn èèyàn fẹ́ ẹgbẹ́ òṣèlú apc dáadáa ìwé ìròyìn leadership òun ló mú ìròyìn èkìtì yìí wá lójúmọ́ òní o. ìròyìn ìpínlẹ̀ èkìtì náà lèmi náà ó fi ṣíde nínú ìwé ìròyìn the punch tó mọ̀ jáde láàárọ̀ yìí níbi tí adíje sípò aláṣẹ orílẹ̀-èdè wa nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú all progressives congress ní ìdìbò ọdún 2023 bọ́lá ahmed tinubu ó mọ̀ ti ránṣẹ́ ìkíni kú oríire sí gómìnà tí wọ́n ń ṣèdìbò yìí nípínlẹ̀ èkìtì abíọ́dún oyèbánjí àti ẹgbẹ́ òṣèlú apc fún jíjáwé olúborí ìyẹn nínú ètò ìdìbò yìí tó wáyé ní ọjọ́ sátidé yìí ní ìpínlẹ̀ èkìtì níbi tí oyèbánjí ti rí ìbò èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà ọ̀rìnléní ọgọ́jọ ó dín mẹ́ta àti mẹ́tàdínlọ́gọ́ta one hundred and eighty-seven thousand fifty-seven ibẹ̀ gangan ló ti wá bẹ̀rẹ̀ sí ni ló ti jáwé olúborí tó sì ti lu Ṣẹ́gun Òní èyí tó jẹ́ wípé òun náà akẹgbẹ́ rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ òṣèlú ẹlẹ́ṣin ìyẹn ẹgbẹ́ òṣèlú SDP níbi tí òun ti ní ìbò èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà méjìléní ọgọ́rin àti okòólénígba ó dín mẹ́sàn-án eighty two thousand two hundred and eleven votes òun lòun mọ̀ ní tiẹ̀ eléyìí ló jẹ́ kí Oyèbánjí jáwé olúborí léyìí tí Ṣẹ́gun Òní sì gbé ipò kejì nínú àtẹ̀jáde kan yìí tí wọ́n wá fi léde ní ọjọ́ àìkú tó kọjá yìí tó sì jẹ́ wípé àwọn ẹgbẹ́ akọ̀ròyìn ti Tinubu àwọn ni wọ́n fi léde ibẹ̀ ni Tinubu ti bẹ̀rẹ̀ sí ní ìlú lu Oyèbánjí lọ́gọ̀ọ́ ẹnu tó sì kí ó fún ìdúróṣinṣin rẹ̀ àti ìfẹ́ èyí tó ní pàápàá ní gbogbo ìgbà yìí tó ń kéde ìdìbò rẹ̀ e, e, kéde ìbò tó sì jẹ́ wípé ó ṣe takuntakun eléyìí gan òun gangan ló wá ló wá ṣe ohun tó dáa fún nínú ìdìbò ọ̀hún tó sì jẹ́ pé mọ̀ padà jáwé olúborí ní ọjọ́ sátidé tó kọjá yìí aṣíwájú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún òun ló wá bẹ̀rẹ̀ sí ní yin gbogbo àwọn gómìnà ti ti ẹgbẹ́ òṣèlú APC ó lù wọ́n lọ́gọ ẹnu náà gbogbo àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe ó kí wọn ó yìn wọ́n ó sì wá kí ẹni tó jẹ́ tó jẹ́ olórí àti ẹni tó ń darí ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́lọ́wọ́ báyẹn aṣòfin àgbà Abdullahi Adamu wípé ó kú oríire o nítorí pé wọ́n gan ni ká kíkú oríire fún àṣeyọrí àkọ́kọ́ èyí tó ṣẹlẹ̀ lẹ́yìn tá a ti ṣìkì ìdìbò abẹ́lé tí sí ipò ẹni tí gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC ìyẹn ní ọdún 2023 mo kí ẹ ó kú oríire o bẹ́ẹ̀ náà Oyèbánjí ó ṣe dáadáa bó ti yẹ kọ́mọkọ́ ó ṣe bẹ́ẹ̀ náà ló ṣe ó wà nínú ìwé The Punch èyí tó jáde láàárọ̀ yìí ìwé ìròyìn Daily Trust òun ló ní eléyìí náà ládàá lórí èkìtì kété ìbò ọjọ́ sátidé tó kọjá yìí náà mọ̀ ni níbi tí aláyọ̀ ti ń yọ ayọ̀ bẹ́ẹ̀ ni àwọn kan náà ń fi apá jánà tí àwọn sì ń sọ ohun táwọn ó ṣe lẹ́yìn ìdìbò ọ̀hún ẹgbẹ́ òṣèlú SDP Social Democratic Party àwọn ló jẹ́ pé wọ́n ti kọ̀ jálẹ̀ ìyẹn èsì ìdìbò eléyìí tí wọ́n mú jáde láti ìpínlẹ̀ Èkìtì ọ̀hún nínú ìdìbò gómìnà tó wáyé lọ́jọ́ sátidé tó kọjá ẹgbẹ́ òṣèlú SDP ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ aṣojú wọn níbi tí wọ́n ti kó ìbò ọ̀hún jọ ìyẹn collation yeah. ìyẹn barrister Owóṣeni Àjàyí ṣe sọ jáde ó dún kókò gidi gan ni wípé lẹ́yìn èsì tí àjọ INEC tí wọ́n kéde yìí tààràtà báyìí làwọn lọ sí ilé ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lẹ́yìn ètò ìdìbò tí a mọ̀ sí ilé ẹjọ́ tribunal fún ìdájọ́ eléyìí tó péye Owóṣeni ẹni tó sọ̀rọ̀ pẹ̀lú aṣojúkọ ìwé ìròyìn Daily Trust níbi tí wọ́n ti kó òpèsè ìdìbò ọ̀hún jọ ní ìlú Adó Èkìtì ìyẹn collation center collation center tí wọ́n ti kó èsì ìdìbò àwùjọ ibẹ̀ ni wọ́n ti fi ẹ̀sùn kan àwọn ìdìbò ọ̀hún wípé ìdìbò ọ̀hún ò lọ bó ṣe yẹ kó lọ rárá àti rárá ni oníṣẹ́rí ìjọba ìpínlẹ̀ èkìtì wọ́n ṣí ọ̀rọ̀ ìbò ọ̀hún yàmáyàmá ó ní wọ́n wá sọ ká máa ra ìbò wọ́n wá sọ di tọrọ fún kálé lójú gbangba wálé àbáyé ń ṣe ni wọ́n ń ṣe ní ajẹ́kọ̀gbà ni wọ́n ń ṣí ọ̀rọ̀ ìbò nípínlẹ̀ èkìtì o oníṣẹ́rí ìdìbò tá a ṣe lẹ́kìtì yìí ó jẹ́ ohun tó dojú ti ní gbáà ó dojú ti orílẹ̀-èdè nàìjíríà gbáà nítorí wípé ó ní tẹ̀ bá dé àwọn ibùdó ìdìbò ìṣe ni wọ́n ń ṣe ó yá ìwọ gba ten thousand wọ́n á ní kò gbà fifteen thousand ni ẹ ṣe wọ́n bí wọ́n ṣe ń ṣe nìyẹn ní gbangba wálé àní wọ́n ń ṣe tí wọ́n ń dúnàdúrà bí ìgbèyàn fẹ́ ra ta lọ́jà ó ní wọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ ìdìbò èkìtì yìí o ó ló bàyàn nínú jẹ́ gidi gan ni ó nítorí wípé wọ́n ra ẹ̀rí ọkàn àwọn ará ìlú ni nítorí wípé wọ́n wọ́n gùn lé ìṣẹ́ àti òṣì eléyìí tó wà nípínlẹ̀ èkìtì tó sì jẹ́ pé àwọn náà ni wọ́n dá sílẹ̀ tó ráwọn ni wọ́n ń ṣe ìjọba lọ́wọ́ ó ní àárí àpẹẹrẹ eléyìí gan níbi tí wọ́n ti ṣe ìdìbò abẹ́lé ti ààrẹ eléyìí ti ẹgbẹ́ òṣèlú APC àti PDP tí wọ́n ṣe ní ìlú Àbújá ó ní kìnìún òun ló tún wá tẹ̀síwájú yìí tó dé ìpínlẹ̀ Èkìtì ó kù díẹ̀ ká tààràtà tribunal òun là ń lọ báyìí SDP àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ Daily Trust òun ló mú wá kíkẹ́ kíní ń pa ọ́ lẹ́yìn. ẹ ẹ rà nígbà ajé kò gbà gbangba ni wọ́n ti nà hmm, tẹ̀síwájú ó dáná ìròyìn ìpínlẹ̀ èkìtì náà lélẹ́yìn nínú ìwé ìròyìn the guardian tó jáde láàárọ̀ yìí níbi tí ẹgbẹ́ òṣèlú all progressive congress ẹ̀ka ti ìpínlẹ̀ èkó níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lu ẹni tó jáwé olúborí nínú ìdìbò tó wáyé ní ọjọ́ sátidé náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lù lọ́gọ̀ọ́ ẹni wọ́n sì kì í kú oríire o ibẹ̀ gangan ni wọ́n ti wá tẹ̀síwájú pé ṣẹ́rí jíjáwé olúborí ìta jáwé olúborí ní ìpínlẹ̀ èkìtì yìí àpẹẹrẹ wípé ìjáwé olúborí pọ̀ èyí tí ó wáyé lọ́dún 2023 o ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ èkó ìyẹn olùṣọ́ àgùntàn Cornelius Ọ̀jẹ̀lábí òun ló mọ̀ sọ ilé ìdí mímọ̀ níbi tí ó ti ń bá àwọn àjọ akóròyìnjọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti ń bá wọn sọ̀rọ̀ ní ọjọ́ àìkú àná nígbà níbẹ̀ gangan ló ti ránṣẹ́ ìkíni kú oríire tí gómìnà tí wọ́n dìgbò yàn ní ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Bíọ́dún Oyèbánjí ibẹ̀ gangan ni Ọ̀jẹ̀lábí tuntun wá sọ wípé ṣé ẹ rí ẹ ti rí bí kinní òun ti ń lọ bí eré bí àwàdà amọ̀ tí ń gbàjọba lọ díẹ̀díẹ̀ mọ̀rẹ́ ibẹ̀ gangan ló tuntun wá fi kún pé ṣé ẹ rí ìjáwé olúborí eléyìí nìjáwé olúborí àkọ́kọ́ èyí tí ẹgbẹ́ òṣèlú APC yóò jáwé olúborí lẹ́yìn tí wọ́n ti ṣe ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyẹn sípò ààrẹ èyí tí Bọ́lá Ahmed Tinubu tó sì jáwé olúborí gẹ́gẹ́ bí ẹni tí ó gbé àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nínú ìdìbò ọdún 2023 àpẹẹrẹ ni o kódà àmì ló fi hàn wípé àṣeyọrí pọ̀ dáadáa níwájú ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Èkó ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn The Guardian tó jáde láàárọ̀ yìí. ìwé ìròyìn Vanguard mi ti kú ò lẹ́yìn rẹ lẹ́kìtì o mo ti kọjá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí nínú ìwé ìròyìn Vanguard tó jáde lójúmọ́ òní ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun mọ̀ ni wọ́n ti sọ̀rọ̀ o ìgbákejì ààrẹ Yẹmí Ọ̀ṣíb ọ̀ṣínbàjò lánàá ọjọ́ ìsinmi ibẹ̀ ló ti rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọba àlàyé pátápátá ó ní àgọ́ lọ̀rọ̀ àìsí ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà o kò ṣeun tó ṣe dágbé fún ìjọba ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ gbogbo ẹ̀yin ọba àlàyé pátápátá ẹ gbọ́dọ̀ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti rí wípé ètò ààbò ẹ̀mí àti dúkìá gbogbo ọmọ nàìjíríà ó jẹ́ ohun tó jẹ gbogbo wa lógún ọ̀ṣínbàjò sọ àwọn ọ̀rọ̀ akin yìí yìí ní ìlú ìbàdàn tí í ṣe olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ níbi ètò kan eléyìí tí wọ́n ṣe tí wọ́n gbé kalẹ̀ láti ọwọ́ àjọ yorùbá kan tí wọ́n pè ní yorùbá world center láti ṣe ayẹyẹ ti olúbàdàn ti ilẹ̀ ìbàdàn ìyẹn ọba ọlálẹ́kan balógun ìyẹn ayẹyẹ ọgọ́rùn-ún ọjọ́ lórí ìtẹ́ àwọn bàbá ńlá wọn tó wáyé ní ìlú ìbàdàn ìgbákejì ààrẹ yẹmí ọ̀ṣíbàjò ẹni tí ògbóǹtarìgì adájọ́ ni ìyẹn akọni níwájú ògbóǹtarìgì agbẹjọ́rò ìyẹn akọni níwájú adájọ́ ní akíntola tó lọ ṣojú rẹ̀ ó ṣe àlàyé wípé ó ní ó ti wá pọn dandan báyìí o fún àlàáfíà àti ìbágbépọ̀ eléyìí tó dáa kó wáyé jákèjádò orílẹ̀-èdè nàìjíríà ó ṣe àlàyé síwájú sí wípé ẹ̀yin ọba ọba àlàyé ẹ̀yin náà ní iṣẹ́ láti ṣe o ó ní yàtọ̀ sí pé ẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún àṣà àti ìṣe yorùbá ó ní ẹ gbọ́dọ̀ ṣe ohun tó jẹ́ pé ìbágbépọ̀ gbogbo wa yóò jẹ ẹ̀yin náà lógún tí ètò ààbò yóò sì mọ́yán lórí ní gbogbo ibi tá a bá ti ń jọba lé lórí ìwé ìròyìn Vanguard olórí ìròyìn ti Ọ̀ṣínbàjò yìí tó mú bọ̀ láàárọ̀ òní o. eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí ọ̀rọ̀ ètò ààbò náà ni àmọ́ kì í ṣe Ọ̀ṣínbàjò ló sọ̀rọ̀ nínú eléyìí ẹni tó jẹ́ ọ̀gá àgbà ìyẹn fún àjọ àgùnbánirọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Brigadier General Mohammed Kakufada òun ló mọ̀ ti rọ gbogbo àwọn agùnbánirọ̀ tí wọ́n ń silẹ̀ bàbá wọn wípé ẹ dákun ṣe rí ètò ààbò ara yín ẹ mú lókùnkúndùn ni o kódà ẹ mójútó bó ti tọ́ àti bó ti yẹ ibẹ̀ gangan ló ti wá bẹ̀rẹ̀ sí ní rọ̀ wọ́n wípé ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ wá silẹ̀ bàbá yín yìí ẹ dákun ṣe rí iṣẹ́ ọwọ́ àti tí wọ́n kọ yín bí ni o àti tẹ́ẹ̀tù kọ́ńtà ni ẹ mú gbogbo ẹ̀ lókùnkúndùn náà o ká ẹ mójútó eléyìí á mọ wá nǹkan tẹ́ ẹ mọ̀ jẹ ẹ sì lè mójútó náà tó sì jẹ́ wípé ẹ lè mọ̀ wáṣẹ́ kiri mọ́ ibẹ̀ gangan lẹ́tì mọ rí ohun tí ẹ mọ̀ jẹ́ ó sọ ilé yìí nígbà tí ó ń bá àwọn agùnbánirọ̀ ọ̀hún tó ń bá wọn sọ̀rọ̀ ìyẹn ní ìpàgọ́ wọn ní ìtì ń bẹ ní ìpínlẹ̀ Kogi ìyẹn orientation camp ti ń bẹ ní àṣàyà Kaba ní ìjọba ìbílẹ̀ Kaba ní ìpínlẹ̀ Kogi ní ibẹ̀ gangan lọ̀gá àgbà yìí ti wá tó wá tẹnu mọ́ wípé ṣe rí gbogbo òfin tí wọ́n bá fi ilẹ̀ fún yín ẹ já tẹ̀lé gbogbo rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ ni o ṣe wá rí nǹkan kan náà tún tí wọ́n gbà yín níyànjú kẹ́ ẹ máa yọ fòrò fòrò fòrò kiri nítorí pẹ̀ ń tilẹ̀ bàbá yín kẹ́ wá máa lọ láti ibìkan sí ibìkan láwọn nǹkan tó jẹ́ wípé tẹ́ ẹ̀ bá ṣọ́ra ó mọ̀ lè léwu fún ẹ̀mí yín ẹ̀yin ṣàrántí bí ètò ààbò ti rí lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ dákun ẹ mójútó dáadáa o ó wà nínú ìgbéròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí ìwé ìròyìn Daily Trust tó rẹ́ra o òun ni mo ti rí ìròyìn eléyìí àgbọ̀sọgbánùgbà ni hmm. nínú ìwé ìròyìn Daily Trust ọ̀run ibẹ̀ ni mo ti rí níbi tí Peter Obi ti sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó ní ìdá àádọ́rin nínú àwọn olóṣèlú Nàìjíríà ló jẹ́ pé alágànná ni á hmm. lunatics òun ló pè wọ́n o ó ní ìdá àádọ́rin seventy percent òun ló jẹ́ pé ẹni tó jẹ́ ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú labour party fún ipò ààrẹ eléyìí tí ìdìbò rẹ̀ ń bọ̀ gbọ̀ngbọ̀n lọ́dún 2023 yìí peter obi ó ti ṣe àlàyé sígboro ayé o ó ní pípọ̀ nínú àwọn olóṣèlú àwọn tí wọ́n wà ní ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà ló jẹ́ pé kò sí ohun tí wọ́n ń wá ń bẹ̀ rárá àti rárá ó ṣe àpèjúwe wọn ní ipò àṣẹ tí wọ́n wà wípé púpọ̀ nínú wọn òun ló jẹ́ pé àfi bíi alágàn àná eléyìí tó jẹ́ pé wọ́n wà ní àwọn ibi tí ò yẹ kí ọmọlúàbí kó máa wà ó sọ eléyìí jáde ní àná ọjọ́ ìsinmi níbi ètò kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ ní ìlú Àbújá ní ilé ìjọsìn kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Revival House of International Church nílùú Àbújá ni gómìnà No be lies, Bado. Is it my fault they call me Efe? Young John the weekend. dànù tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kí wọ́n má ṣe kìnnì kéegun ó má ṣẹ̀yọ mọ́ nínú ìjọba ní orílẹ̀-èdè nàìjíríà ibi ètò yìí náà tá a bá wo inú ìwé ìròyìn the punch ibẹ̀ lùbí náà ti sọ̀rọ̀ jáde o tó ti ṣe àtẹnumọ́ rẹ̀ wípé ṣẹ̀rí ọ̀rọ̀ ti ń lọ lọ́wọ́ báyìí báyìí o láàrin òun àti àwọn igun ti kwankwanso lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn nínú ètò ìbò eléyìí tó ń bọ̀ yìí ó ṣeé kó jẹ́ pé tí àwọn bá fi orí ọ̀rọ̀ jóná ó ní nǹkan ó sì bára wọn mu ó ní àti labour party àti ẹgbẹ́ òṣèlú new nigerian people's party nnpp ọ̀rọ̀ ti lọ lọ́wọ́ ó fìdí ìyẹn náà ó fi múlẹ̀ ẹ wò ó láàárọ̀ tòní ìròyìn etí ọba nílé etí ọba lóko òun ló mú jáde àbọ̀. abdullahi alabi àti bilikisu abẹgbẹ ti abúlé ìdókòrò tó wà ní ìdó village along igbóọra àdójúkọ yewa central college ìfẹ́tẹ̀dó orílẹ̀pẹ̀ community abẹ́òkúta àti àwọn ẹbí àìná apá àbíjì olùṣeyẹ ti bá àṣẹ alágbádá wọ́n fi ìkìlọ̀ yìí síta pé ẹnikẹ́ni tàbí ẹgbẹ́kẹ́gbẹ́ kò gbọdọ̀ ra ilẹ̀ àwọn abúlé wọ̀nyí abúlé ìdókòrò abúlé báàsì alágbádá abúlé ọ̀wẹ̀ abúlé onígangan abúlé ariwo ọlá lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí àrẹ̀mọ akíboro samson akíboro alhaji mutiu adaralóye mutai àti alhaji jamiu adaralóye ọ̀flọ́ nítorí ọ̀rọ̀ àwọn ilẹ̀ abúlé wọ̀nyí wà nílé ẹjọ́ pàápàá àwọn ilẹ̀ abúlé ìdókòrò àti báàsì alágbádá fún ìdí èyí ẹnikẹ́ni tó bá ra àwọn ilẹ̀ abúlé wọ̀nyí lọ́wọ́ àwọn àrẹ̀mọ akíboro samson akíboro alhaji mutiu adaralóye mutai àti alhaji jamiu adaralóye of law kàn sanwó sí guachu ni o ẹ gba ìkìlọ̀ wọn ò nílùú wa ní jìbìtì o ìgbọràn sàn ju ẹbọ rírú lọ àwọn olùkéde ẹbí abdullahi alabi àti bilikisu àbẹ̀gbé ti abúlé ìdókòrò àti ẹbí àìná apá àbíjì olúṣẹ̀yẹ ti bá àti alágbádá. guy guy abeg make i run use your phone. shey you wetin do your cloth line na. baba calm down na no be this kind wahala dey stress you know say as i leave my line cloth that's the first receive bonus. Yeah. Yes. Once you link your line, you say club go give you like twenty thousand naira bonus. Twenty thousand. Twenty thousand naira bonus dey after you don link Yes. Guy, take a vote. I dey don leave my head now Yeah. This bonus now for both new and existing customers o. Oh. So. bílẹ̀ abadé máa yára gbo fọ́mọ mi ọmọ mi wàrísí o. ọ̀rẹ́ wa ń bọ̀ wọ́n ti mú páàsì ẹran léyà lẹ̀. revolution plus property ló mú páàsì ẹran yẹn débi. wo ẹran léyà ọdún yìí ìrọ̀rùn ló bá dé mẹ́ni. èèmà ó ti mẹ́nu ẹ̀ jù bó bá dọ́dọ̀ rẹ̀ mi ò lè dọ́dọ̀ tiẹ̀ náà. revolution plus property léyà extravagant promo ìwọ náà gbà. tó bá fẹ́ ra lẹ̀ báyìí tán èyíkéyìí ilẹ̀ revolution plus property tó bára tó o sì san àsánlé owó tó hundred thousand naira àwọn ẹ̀bùn alágbádá ti wà nílẹ̀ fún ẹ bíi báàgì ìrẹsì fifty kg àti twenty five kg òróró three litre tàbí twenty five litre adìyẹ ààyè ewúrẹ́ gas cooker bábánbárì làgbo léyà tẹ́ẹ̀tù máa fi ṣèfàjẹ́ àárín ọjọ́ kẹrìnlá oṣù kẹfà sí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù keje nìfẹ́ eléyìí wà lẹ̀ kàn sí www.revolutionplusproperty.com fún àlàyé ẹ oh eight one one two eight three five mẹ́rin oh eight one one two eight six five Mary. revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù. káàbọ̀ padà látẹ̀ka ìpolówó ọjà wa ìròyìn etí ọba ńlé etí ọba lóko ó ń tẹ̀ sọ̀rọ̀ wájú ìròyìn èyí tí wọ́n kà òun ló mọ̀ wá nínú ìwé ìròyìn The Guardian tó jáde láàárọ̀ yìí níbi tí ìjọba ìpínlẹ̀ Kaduna àti ilé ìjọba ìpínlẹ̀ Kaduna tí wọ́n mọ̀ ti sọ̀rọ̀ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ó mọ̀ ní àwọn jàǹdùkú wọ́n mọ̀ ya bo àwọn olùjọsìn ìyẹn ní ọjọ́ àìkú tó kọjá yìí tó sì jẹ́ wípé wọ́n ṣekú pa èèyàn mẹ́ta bẹ́ẹ̀ làwọn méjì náà ni wọ́n fara pa yánnayànna ibi tí ìṣẹ̀lẹ̀ yìí sì ti ṣẹlẹ̀ òun ni ìjọba ìbílẹ̀ kàdúró ìyẹn ní ìpínlẹ̀ kaduna gangan ni ẹni tó wá jẹ́ alábòjútó ìyẹn fún ọ̀rọ̀ ètò ààbò abẹ́lé ìyẹn ní ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni samuel arunwa ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ìyẹn nínú àtẹ̀jáde kan èyí tó fi léde tí wọ́n sì fọwọ́ sí arunwa sọ̀rọ̀ ó ní kódà ohun tó bani nínú jẹ́ gan-an ni o àmọ́ àwọn elétò ààbò wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ìyẹn ní ìjọba ìbílẹ̀ ngwan fada àti ngwan Turawa pẹ̀lú Ugwan Makama ìyẹn ní ìpínlẹ̀ náà tó sì jẹ́ wípé wọ́n ṣekú pa àwọn ẹni ẹlẹ́ni ní ilé ìjọsìn ròyìn ọtí ẹ̀dùn wọ́n yìn mú rárá ó wà nínú ìwé ìròyìn gíga tó jáde láàárọ̀ yìí. ó nínú ìwé ìròyìn Daily Independent lójúmọ́ tòní níbi tí mo ti rí kà wípé ìlú èkó mì tìtì lánàá ò lánàá òde yìí ọjọ́ ìsinmi níbi tí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ èkó ọ̀pọ̀lọpọ̀ wọn ni ẹ̀wọ̀n àti àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress níbi tí wọ́n ti túyáyá túyàyà jáde tí wọ́n kọrí sí ìpápákọ̀ òfurufú ti Muritala ìyẹn ní Ìkẹjà nílùú Èkó ní kí ni lọ ṣe níbẹ̀ ó ibẹ̀ gan ni wọ́n ti lọ gbà á lálejò tí wọ́n sì kí káàbọ̀ padà sí ìpínlẹ̀ Èkó ìyẹn ni tó jẹ́ ọmọ òye ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nínú ìdìbò gbogbogbò tó ń bọ̀ ní ọdún 2023 láti du ipò ààrẹ ìyẹn aṣíwájú bọ́lá ahmed Wicked producer, worry. They must hear word now. Get, get something like They must hear word of God. Mm, it's okay, hype media. Bismillah, ti wá kọ wípé ṣé ẹ rí èrò yìí kì í ṣe pé àná gangan ni wọ́n mọ̀ bẹ̀rẹ̀ wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ níjọ́ sátidé bí eré bí àwàdà bí eré bí àwàdà yóò tó lọlẹ̀ yóò tó lọlẹ̀ àmọ́ ń gbòó fi di ọjọ́ àìná ó ti kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ o nígbà tí ìwé ìròyìn ní Telegraph tí ó mọ̀ ṣe ìwádìí lórí ohun tí ó ṣẹlẹ̀ gangan àti pé bò ní kíní yìí ti wá pọ̀ tó báyìí ibẹ̀ gangan ni wọ́n ti ṣèwádìí tí wọ́n sì ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ilé epo ni wọ́n á mú láwọn ò ní ilé epo tiwọn tí wọ́n sì ti ilé epo wọn pa wọn bá àwọn tí wọ́n wá ní ló jẹ́ wípé gbogbo èrò tí ò rírà níbi tí àwọn tí wọ́n ti ilé epo tí wọ́n ní ohun tí wọ́n rírà ń bẹ̀ gbogbo wọn ni wọ́n wá lọ rèé pọ̀ jọ sí àwọn ilé epo èyí tí wọ́n ní ilé epo tó sì jẹ́ pé ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí í di à ń tira wa àbí à ń rọ̀ọ̀ṣì láti mọ̀ra epo wọ́n tún wá ṣèwádìí lọ sọ́dọ̀ àwọn alágbàtà epo ìyẹn àwọn ipman ibẹ̀ gangan làwọn ti sọ̀rọ̀ wípé ẹ dákun kínní yìí ò déédéé rí bẹ́ẹ̀ àmọ́ ohun tójú wa ń rí tá a bá fẹ́ lọ gbé owó tá a san ni o àti gbogbo àwọn nǹkan tá a rè òun ló fa gbogbo eléyìí tọrọ epo sì fẹ́ máa di ìmì eegun tí wọn ò mọ̀ wá káàkiri ìròyìn yẹn pọ̀ dáadáa ó wà nínú ìròyìn New Telegraph tó jáde láàárọ̀ yìí nínú ìwé ìròyìn Vanguard eléyìí tó jáde lójúmọ́ tòní òun láti rí ìròyìn eléyìí tó ṣeni ní kàyéfì yìí wípé àwọn ọmọ gànfẹ àwọn ọmọ jàǹdùkú kan ni wọ́n máa ṣe ọṣẹ́ fún àwọn oníròyìn kan lánàá òde yìí nílùú Èkó ni wọ́n ní nínú ọkọ̀ bọ́ọ̀sì gbọ̀gbọ̀rọ̀ kan eléyìí tó jẹ́ pé ó ń kó àwọn oníròyìn eléyìí tó jẹ́ pé wọ́n ń tẹ̀lé ìròyìn tó ń lọ ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Èkó ìyẹn àwọn oníròyìn tí wọ́n so mọ́ ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Èkó ìyẹn lánàá ọjọ́ ìsinmi ló jẹ́ pé àwọn ọmọ gànfẹ́ àwọn ọmọ jàǹdùkú ní agbègbè èbúté èrò ìgà ìdúgọ̀ràn ní Lagos Island ló jẹ́ pé wọ́n ṣe kínni wọ́n ṣe ọṣẹ́ gidi fún ọkọ̀ bọ́ọ̀sì ọ̀hún tó sì wá jẹ́ pé kò dín ní méjì nínú àwọn akọ̀ròyìn tó wà nínú ọkọ̀ ló jẹ́ pé wọ́n farapa yànnà yànnà pẹ̀lú àpá ọgbẹ́ lóríṣiríṣi tí wọ́n dá sí wọn lára wọn ni àwọn ikọ̀ àwọn oníròyìn ọ̀hún àti bọ́ọ̀sì wọn ló jẹ́ pé wọ́n wà lára àwọn ọkọ̀ gbọ̀gbọ̀rọ̀ tó tò sí ẹ̀yìn ẹni tó jẹ́ ọmọ oyè ẹgbẹ́ òṣèlú APC yasuwajola ahmed tinubu eléyìí tó jẹ́ pé àwọn tọ́ọ̀gì ọmọ gànfẹ́ ọ̀hún tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oko òkò ńláńlá àfi gbọ́n òkò àfi ìyì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ju igi tí wọ́n ń ju gbogbo nǹkan tó sì jẹ́ pé gíláàsì ọkọ̀ ọ̀hún gbogbo ni wọ́n fọ́ tó sì jẹ́ pé lára àwọn tí wọ́n wà ni tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú aṣọ àjọlá gómìnà ìpínlẹ̀ Kánò Abdullahi Ganduje àti àwọn jàǹkànjàǹkàn lókọlókọ míì tó jẹ́ pé kété tí wọ́n kúrò ní ààfin ọba ti ìlú Èkó ọba Rilwan Akiolu òun ní ìṣẹ̀lẹ̀ yìí òun ló ṣẹlẹ̀ àwọn ikọ̀ oníròyìn ọ̀hún tó jẹ́ pé ọkọ̀ bọ́ọ̀sì wọn làwọn ọmọ gànfẹ́ ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ju òkòlò bí ọkọ̀ ọ̀hún bó ṣe ń sáré láti tètè kọjá ń bẹ̀ kó má bàa sí ẹnìkankan tí ó farapa ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ bí ọkọ̀ náà báwọn ṣe sáré tó àwọn oníròyìn kan wọ́n farapa o bó tilẹ̀ jẹ́ pé púpọ̀ nù wọn ló jẹ́ pé nínú bọ́ọ̀sì ọ̀hún níṣe ni wọ́n bẹ̀rẹ̀ mọ́lẹ̀ bí ìgbà èèyàn ń jó dáńbìlò òun ni wọ́n ṣe bẹ̀rẹ̀ mọ́lẹ̀ sínú ọkọ̀ ọ̀hún tó sì jẹ́ pé tó síbẹ̀síbẹ̀ náà àwọn tí wọ́n farapa wọ́n farapa ẹ wò ó kọ́lọ́wọ́n ọba kó mọ̀ ṣọ́ wa ní o ìgbà wo làwọn mọ́ gànfẹ́ ni wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní dojúkọ àwọn oníròyìn àwa tá a lò lọ tá a fún ọmọ gbòòrò já wa ń dojúkọ á báyìí o ẹ wò ó ìròyìn ọ̀hún ìwé ìròyìn Vanguard òun ló fà á wá lójúmọ́ òní òun. àti ẹ̀dùpẹ́ kọ́lọ́ ń káwọn akẹgbẹ́ wa. àdúpẹ́ hmm, o àdúpẹ́ o àdúpẹ́ o. eléyìí náà wà lójú òpó ìwé ìròyìn Platform Times tó mọ̀ jáde láàárọ̀ ìròyìn ìpínlẹ̀ Èkó náà ni níbi tó sọ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá mọ̀ ti bá ọmọ ọdún mẹ́tàdínlógún kan lóyìí tó jẹ́ wípé kò ju ọjọ́ méjì lọ tó kúrò ní ọgbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn wípé ó ń ṣẹgbẹ́ òkùnkùn ló mà tún lọ fọ́lé onílé tó sì jẹ́ pé ọwọ́ tún padà bá yẹni pé ó tún fẹ́ padà síbi tó ti ń bọ̀ ní Platform Times òun ìjọ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ọlọ́pàá bá ọmọ yìí lẹ́yìn tó jẹ́ wípé ó wọ ilé onílé tó sì lọ rèé jí àwọn nǹkan èyí tó jẹ́ polówó ra ní ìgbà tí wọ́n wá ṣe fọ́nrán àkálẹ̀ ọmọ yìí tí wọ́n sì fi sórí ìkànnì abẹ́yẹfò yín Twitter ibẹ̀ gangan ni agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà SP Benjamin Hundeyi ló ti wá kọ́ síbẹ̀ wípé ṣe é rí ọmọ ọdún mẹ́tàdínlógún tẹ̀yìn ń wò gẹ́gẹ́ bí ọmọdé yìí kò mọ ju ọjọ́ méjì lọ èyí tó jẹ́ wípé wọ́n fi ilẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn tó ti lọ ṣẹ̀wọ̀n ọdún méjì gbáko wípé ó ń ṣe ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ èkó kí ni ohun tó dé fún gangan ni ṣe eré lánàá lánàá yìí òun ló mọ̀ tó kọrí sí ilé onílé tó sì jẹ́ pé ó wọnú ilé wọn ká tó wí ká tó fọ̀ àwọn nǹkan oríṣiríṣi tó lówúra òun ló mọ̀ tó jí kó nínú ilé ọ̀hún ẹ dákun láyé ń lọ gangan náà náà ìwọ tó jáde ní ọjọ́ méjì sẹ́yìn tó jẹ́ pé lẹ́yìn ẹ̀ tún lọ rẹ̀ hùwà burúkú èyí tó gbé padà síbi tó ti ń bọ̀ tẹ́lẹ̀ wọ́n ní kódà ó tiẹ̀ tún ní ìfàkàjà pẹ̀lú àwọn ará àdúgbò ọ̀hún kó tó di pé ọwọ́ bá tí wọ́n sì fa iléeṣẹ́ ọlọ́pàá lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ pé ẹ gbà ọ̀dọ̀ yín ló ti wá ọ̀dọ̀ yín náà ni kó padà sí ó wà nínú ojú òpó ìwé ìròyìn Platform Times tó jáde láàárọ̀ yìí nínú ìwé ìròyìn Nigeria Tribune eléyìí tó jáde lójúmọ́ tòní tó rẹ́ra o òun ni mo ti rí ìròyìn eléyìí o eléyìí tó ń pè é mo sàmì lọ tí ẹ jàre eléyìí tó pé níjọ níjọ làwọn máa lọ àràfà lálọ́bọ̀ lórí ti hajj ọdún twenty twenty two wọ́n ní àwọn alálàájì àti alálàájà láti ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ kwara ni wọ́n ti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn láti orílẹ̀-èdè nàìjíríà báyìí o ní orílẹ̀-èdè saudi wọ́n ní kò dín ní àwọn alálàájà àti alálàájì eléyìí tuntun òjì ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred and forty tó jẹ́ pé láti ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ ọ̀ṣun tó ìmọ̀ ni wọ́n ti gúnlẹ̀ báyìí sí orílẹ̀-èdè Saudi Arabia yẹn lánàá ọjọ́ ìsinmi tí wọ́n sì ti bẹ̀rẹ̀ gbogbo akitiyan báwọn náà ó ṣe darapọ̀ mọ́ àwọn tí wọ́n ó ṣe hajj ọdún yìí wọ́n ní eléyìí wá jẹ́ kí gbogbo àwọn tí wọ́n ti kúrò láti orílẹ̀-èdè nàìjíríà lọ sí orílẹ̀-èdè saudi kí wọ́n ti lé ní ẹgbẹ̀rún mẹ́fà dáadáa àákùkù sọ pé ẹgbẹ̀rún mẹ́fà ó lé ní ogóje àti ẹyọ kan six thousand one hundred and forty one ń làwọn tí wọ́n ti balẹ̀ sí orílẹ̀-èdè saudi báyìí o nínú ọkọ̀ bàálù mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti gbé wọn fò bí ẹyẹ tí wọ́n sì ti balẹ̀ wọ́n ní àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìrìn àjò lọ sí àjò lórílẹ̀‐èdè wa wọ́n ti fi dá gbogbo àwọn arìnrìn àjò ọ̀hún lójú wípé ẹ wò ó ṣe é rówó tẹ́ ẹ san ẹ gbádùn ẹ̀ dáadáa nítorí wípé èèyàn ò lè fowó ròyìn kó má kàn lójú oníṣẹ́ rí ètò hajj ti ọdún yìí ńlẹ́ gbádùn jù bá a ti ń sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n wá láti ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀ṣun ló jẹ́ pé wọ́n kúrò ní pápákọ̀ òfurufú ti múrítàlá ìyẹn ní ìlú lọ sí orílẹ̀-èdè Saudi ìyẹn ní nǹkan bíi aago mẹ́ta ààbọ̀ ìdájí ọjọ́ ìsinmi àná nígbà tó jẹ́ pé àwọn ti ìpínlẹ̀ Kwara àwọn kúrò láti ìlú Ìlọrin ní nǹkan bíi aago mẹ́fà okù ogún ìṣẹ́jú bá wa ti ń sọ yìí àti tàwọn tèkó àti tàwọn tó gbéra láti Kwara ni wọ́n ti balẹ̀ kùdẹ̀ sí Mẹ̀dínà ni wọ́n balẹ̀ sí tí wọ́n sì ti ń kí wọn pé ẹ̀yin alálàájì alálàájà ẹ káàbọ̀ sórílẹ̀-èdè Saudi ibi ó tù yín lára o Nigeria Tribune òun ló mú ìròyìn yẹn wá lójúmọ́ tòní o. ẹ ká lọ sẹ́ka ìpolówó ọjà wa tá a bá lọ tá a bá padà dé lóníkànkàn kan ẹ lóníkànkàn kan a máa tẹ̀síwájú ẹ kú kalẹ̀. ìṣègùn. Dáre ọmọ mi Adéolú ìwọ nìkan tó góòlù mẹ́ta ǹjẹ́ ìwọ mọ̀ pé ẹyin tó ń jẹ ní gbogbo ìgbà ti jẹ́ kára rẹ̀ di pépé àǹfààní àwọn èròjà ẹyin adìẹ dà fún gbogbo àgọ́ ara wa USAID pẹ̀lú àjọṣepọ̀ American People Wandeville àti Poultry Association of Nigeria Ogun State panel ni wọ́n mú ìròyìn pàtàkì wá fún gbogbo wa guy if i tell you see all this plenty airtime and data wey i dey take flex Now dash glow dash me you go believe <laughs> dash get for dis kain economy abeg dey there na as i buy my glow sim like this, kpere i first collect one thousand naira welcome bonus sarah <laughs> as i come recharge bam glow knock me ten times airtime bonus i also enjoy double data join wait oh, you mean one thousand naira welcome bonus yes plus ten times airtime bonus yes plus double data again yes for for where should live as now? <laughs> the glow globe rekete universe now. you, you wan try. omo mo! no wonder boys dey flex anyhow on top phone two four seven non-stop. Hey, eh, i don't am. my people not let grass grow under your leg oh. go get your glow sim today dial star seven seven seven hash to buy and enjoy ten times airtime bonus plus up to double data also get free twenty thousand naira bonus when you link your nin to your glow line offer day for both new and existing subscribers There, glow unlimited. Ọlága Properties Limited tí wọ́n ń talẹ̀ talẹ̀ ní ọtún gbé tuntun dé o. ìyọ̀dún bá láyé tó bá lọ́dún ọdún. iléyàwó promo promo eléyìí àtàrà ọ̀tọ̀ fertile farmland wa tàǹtà éga kan ní four hundred thousand tẹ́lẹ̀ ní òjò village alábàtà ó ti di one hundred and fifty thousand àgbẹ̀lẹ̀rẹ̀ farmland wa ìyẹn lábúlé àmọ́jà ní fúnà abẹ́òkúta ní báyìí ó ti di one hundred and twenty thousand naira bákan náà ńláńtà gift land wa tó wà ní sókúnlẹ̀ ọ̀yádẹ̀yí village ọ̀pẹ́jì ó ti wá di one hundred thousand naira báyìí alápàtà grace garden estate ìrìn ìṣẹ́jú márùn-ún ní cfc òṣìẹ̀lẹ̀ ó ti di one hundred and fifty thousand naira ìwọ náà kò lè donílẹ̀ donílẹ̀ nílé nírọ̀rùn báwa dòwò kan ní ọlágaf limited olú iléeṣẹ́ wa wà ní twenty eight nítòsí heritage bank jíde jos road òkèlèwu abẹ́òkúta ẹ máa pe zero eight zero five zero four six four five zero four bákan náà la tún wà ní nọ́mbà twelve àdójúkọ àdàtọ̀ police station àdàtọ̀ abẹ́òkúta telephone zero seven zero three zero six nine five nine zero four ọlágaf properties limited ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nígbà bẹ́ẹ̀. etí ọba nílé etí ọba lóko ó ń tẹ̀síwájú fresh one oh seven point nine fm nílùú abẹ́òkúta ó yà yá mu. fi eléyìí mú un ní kọ̀ọ̀kan kan wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí níbi tí àjọ ààbò ara ẹni làbò òlú tí wọ́n mọ̀ ti sọ̀rọ̀ lórí ìròyìn kan yìí tó ń lọ káàkiri lórí òpó ayélujára wípé àwọn já owó gbà lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ mọ̀ ṣe ètò ìdìbò kó ṣe bẹ̀ yẹn ni pé wọ́n fẹ́ máa ta ìbò ra ìbò ní ìpínlẹ̀ èkìtì níbi ìdìbò èyí tó wáyé ní ọjọ́ sátidé sí ìbò gómìnà nípínlẹ̀ èkìtì àwọn àjọ náà ni wọ́n ti wá sọ̀rọ̀ yìí pé ẹ ẹ mú fọ̀rọ̀kọ̀rọ̀ kọ wa lọ́rùn o àwo mọ̀ ń pa ẹ̀ ṣe rí àjọ wa gangan la rọ́wọ́ tó ẹnìkan tó kọ rẹ̀ ń jẹ́ tọ́pẹ́ adéríbigbé ẹni ọmọ òun tí gbogbo èèyàn mọ̀ sí ṣe wọ̀ ẹni ọdún mẹ́rìndínlógójì ni ní orí ẹ̀sùn wípé ó mọ̀ ń wu ìwà jàǹdùkú mọ̀ ni àtẹnìkejì ẹni ọdún méjìléníogójì obìnrin tiẹ̀ lòun arábìnrin Ògúntóyìnbó Bílíkísù òun tiẹ̀ dìbò kan ó ṣe bẹ̀ la ká mọ́ òun lọ́wọ́ ń tẹ̀ a sì mú àwọn méjèèjì ẹ dákun gbogbo bí ìròyìn ọ̀hún ti wá ń lọ wípé Ìkẹ́rẹ́ Èkìtì ìjọba Ìkẹ́rẹ́ Èkìtì láti mú wọn kì í ṣe bẹ́ẹ̀ ó ṣẹ̀rí ìjọba ìbílẹ̀ Àdó òun láti mú wọn torí náà ẹ mọ̀ fi ọ̀rọ̀ kọ̀rọ̀ kọ wa lọ́rùn o ó wà nínú ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. ọkọ náà ọkọ ọkọ náà lọ́ọ́ fi kọ́ wọn lọ́rùn. ọkọ ni wọn fi ṣiṣẹ́ èèyàn náà fọwọ́ kọ̀ọ̀rọ̀. ojú òpó ìròyìn platform times ní kánkànkán kí n fi ṣe ní àjálù àrùnbè wọn ni ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó ti tẹ àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan lẹ́yìn tí wọ́n pa èèyàn mẹ́rin ní ìlú Ṣàgámù wọn ni ọwọ́ iléeṣẹ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn òun ló jẹ́ pé ó ti tẹ àwọn ọmọ afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn kan yẹn àwọn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ṣe àwọn iṣẹ́ láabi nínú àwọn iṣẹ́ láabi oríṣiríṣi tí wọ́n ṣe láàrin ọ̀sẹ̀ kan wọ́n ní àwọn afurasí ló jẹ́ pé wọ́n ní wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n pa àwọn mẹ́rin ní ìlú Ṣàgámù èlé tó sì jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ti ń wá àwọn ará bí yìí látàrí ìwà àti ipa tí wọ́n kó láàrin ìjà rògbòdìyàn tó wáyé láàrin àwọn ẹgbẹ́ òkùnkùn ọ̀hún ní ìlú Ṣàgámù àti agbègbè rẹ̀ eléyìí tí ó jẹ́ kí àwọn mẹ́rin kí wọ́n gbẹ̀mímì ẹ̀tọ́jà alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn SP Abímbọ́lá Oyèyẹmí òun ló sọ eléyìí di mímọ̀ nínú àtìjáde kan ní àná ọjọ́ ìsinmi ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí ojú òpó ìròyìn platform time ló wà ẹ̀yin èèyàn wa ẹ̀jẹ̀ agbẹ́gbóhùn yín ká gba ìpè bíi mélòó kan zero eight one five four three two one zero seven nine zero eight one eight one one one one zero seven nine òun ni ojú òpó eléyìí tí a wà lójúmọ́ tòní o ẹ̀ ló ẹ̀ káàárọ̀. hello. hello. hello ẹ kú ojúmọ́ o ni wọn rí kíní ọ̀hún lò wọn wọn wọn wọn rí wọn rí lò nìyẹn ojúmọ́ òní zero eight one eight one one one one zero seven nine òun ni ojú òpó tí a wà nígbà tí à ń retí ìpè ní àárọ̀ òní ẹ jẹ́ kí n wo ìròyìn eléyìí láti inú ìwé ìròyìn leadership níbi tí mo ti rí kà wípé àwọn tí wọ́n jẹ́ ọmọ ìjọ eh, Mbaka òun ni wọ́n fi ẹ̀hónú hàn lórí bí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé ìjọ Adoration Ministry eléyìí tí Mbaka tó ń léwájú rẹ̀ wọ́n ní àwọn alátìlẹyìn tí wọ́n jẹ́ ọmọ ìjọ ìyẹn àlùfáà nì tí ní ìjọ àgùdà hello. hello ta. ẹ kojúmọ́ àbẹ̀yẹ káwọn ẹ̀kọ́ ojúmọ́ bá. ojúmọ́ aláyọ̀. ọlọ́run ní káwọn palára làkàyè lágbára ọlọ́run. aṣíwájú fàtà láti mc lọ́gbẹ̀ẹ́. ó yẹ ẹ̀dá ẹ̀dá sí ẹ̀dá sí. lórí ọ̀rọ̀ ti bàbá aṣẹ́gun òní tó náà fẹ́ lọ ilé ẹjọ́ yẹn ni hmm. yorùbá ní kó jẹ́kù rẹ̀ kó gbà pọ̀ lọ́run bó ṣe rí bí nǹkan ṣe rí tọ́lọ́run sọ pé máa rí bó ṣe rí náà nìyẹn kó gbà pọ̀ lọ kó má lọ ilé ẹjọ́ lágbàdo àti ayọ́nìbàjẹ́ ní ìṣẹ̀lẹ̀ ìjọba bẹ́ẹ̀ ló jẹ ni ó jẹ pẹ̀lú ni. ó dà ó dà ó dà ó dà ó dà ó dà ẹ ṣe àdúpẹ́ ẹ jẹ́ mú ìròyìn yìí délẹ̀ wọ́n ní àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn fada èjìké mbàkà lọ́nà ọjọ́ ìsinmi ni wọ́n bọ́ sí òpópónà ní ìlú ẹnugun tí wọ́n ń fi ẹ̀hónú hàn wípé báwo ni wọ́n ó ṣe gbé ẹsẹ̀ lé ìjọ adoration ministry níbi tí fada mbàkà tó ti ń ṣe aṣáájú fún àwọn wọ́n ní ẹni tó jẹ́ bíṣọ́ọ̀bù ìjọ àgùdà ní ẹkùn ti ẹnugun callistus onaga òun ló ní gbogbo nǹkan tí wọ́n bá ṣe níṣẹ́ wọn gbọ́dọ̀ ṣe nǹkan kan tó jọmọ́ ti ìjọ kátólíìkì nínú ìjọ ńbàkàmọ́ o pé àwọn gbẹ́sẹ̀ lé ìjọ náà làwọn ọmọlẹ́yìn ni wọ́n bá ya sí ìgboro pé òjọ́ lákẹ́ òjọ́ lóko kódà òjọ́ nínú ẹnugun tí àwọn wà yóò leadership ló mọ̀ wá ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. ẹ̀ káàárọ̀ o bàbá wa ìṣọ̀lá oníròyìn mo dẹ̀ kí ìyàwó náà tó lera kò ní bàjẹ́ fún mi orúkọ mi ni táyé tápà táyé tápà ọmọ ìyẹlẹ́pà ní sanẹ́tíwọ̀k láti ìlú abẹ́òkúta hmm. ọ̀rọ̀ nàìjíríà àmọ́ ní rí wàhálà nàìjíríà lágbára ọlọ́run tí àwọn ìjọba àjọ kan bá tún lu ìṣe nítorí tí ètò gbowó kó tó jí gbogbo tiẹ̀ kúrò ńlẹ̀ pátápátá kó dáa kó dáa kó máa lọ báyìí ìṣẹ́ àtòsí kò ní ṣọ́ nàìjíríà ní gbàrú ẹjọ́ púpọ̀. ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ jẹ́ á wo ìpè kan dondo sí i ká máa fi ṣe àṣẹ láàárọ̀ òní nínú ìròyìn wa etí ọba nílé etí ọba lóko torí wípé mẹ́ta báyìí là pa mẹ́ta náà là jà bàbá láìlo hello ẹnìkẹta hello. hello sir. ta ló bá wa sọ̀rọ̀ yìí kankan kan. títí tó yẹ wọlé láti sọ́ọ̀bù. ó yà wò sàn ẹni tí wọ́n ló ti ọgbà àtúnṣe dé tó tún kára bọ jẹ́ mi yẹn ni ṣé àtúnṣe wo náà wá ṣe nínú ayé ẹ̀ báyìí ọlọ́run á ṣàánú wa. wọ́n ń ṣe àtúnṣe wọn ìṣètò wọn ìṣètò ni yóò tún padà lọ wọ́n ti lọ sí. àwọn ìṣètò kan wà dá padà sọ́hún. àtúnṣe á kọ̀ǹtínú. ó dáná ẹjẹ́ amọ̀fẹ́lẹ́ ìdágbére ẹ̀ pàdé àwọn akẹgbẹ́ wa míì tó bá di lówùúrọ̀ ọ̀la títí dìgbà míì tá a pàdé kíkẹ́ lọ́mọ ògúnṣínà bábílókọ̀ tèmi ẹ̀mọ̀ yáṣẹ́ aláwìyé federation akínyẹmí ọlátóyè òní ó sàn wá o ẹ jẹ́ ká ṣe ohun tó yẹ ká ṣe nítorí wípé ẹni tó bá múṣẹ́ jẹ kò lè mú ìṣẹ́ ò bá àti máa sọ fún yín á pàdé nígbà míì ẹ àdúpẹ́ o ẹ̀yà ṣẹ́. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà yorùbá ní pírí lologójì a kì í bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ ọlákúnlé fásùgbà ló kọ mi o ẹ tún jẹ́ àjọ ṣàjọrò àlàáfíà díẹ̀ náà àjọ av speciality ló ṣàgbékalẹ̀ ètò yìí aṣojú ẹ bá ń káwọn èèyàn káàbọ̀ sórí ètò. ẹ kú ilé gbogbo wa o orúkọ tèmi ni ayọ̀dèjì láti iléeṣẹ́ av speciality. tó lórí ọ̀rọ̀ gbígbáyé gbádùn wíwà lálàáfíà kí ni tí àjọ yín tí wọ́n rí kí sì ni tí àjọ yín tó ní fún àwọn èèyàn lásìkò yìí. ẹ ṣe olóòtú ìwádìí fi yé wa pé èyí tó pọ̀jù nínú àìsàn tó ń kojú àwọn ènìyàn láwùjọ ló ń tara oúnjẹ tí wọ́n ń jẹ àti ohun tí wọ́n mú wọlé sí wa lára ó sì ní irúfẹ́ oúnjẹ tí ó bá ẹnìkọ̀ọ̀kan lára mu ìdí nìyí tí a gbọ́dọ̀ fi tẹ̀lé àwọn ìlànà tí àwọn onímọ̀ ìlera ń là kalẹ̀ lórí ọ̀rọ̀ oúnjẹ àti ohun tí a mú fún àlàáfíà wa ọ̀pọ̀lọpọ̀ gan ni kò mọ àwọn ìgbésẹ̀ tí a lè gbé láti fi ran ìfúnpá wa lọ́wọ́ àti ìgbésí ayé tí wọ́n lè gbé láti fi ran iṣan àti egungun ara lọ́wọ́ ó burú púpọ̀ pé níṣe ni àwọn kan máa ń kó oògùn jẹ bí ó ṣe hù wọ́n nígbàkigbà tí wọ́n bá kíyèsí àpẹẹrẹ àìsàn ní àgọ́ ara wọn tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ fún àpẹẹrẹ ẹni tí ó ní ìmọ̀lára pé ibì kan ń dun òun tàbí àwọn ọkùnrin tí wọn ò lè tẹ́ ìyàwó wọn lọ́rùn bí wọ́n ti fẹ́ tàbí àwọn tí wọ́n ní ìdádúró ọmọ bíbí àyẹ̀wò ṣíṣe ṣe pàtàkì láti mọ àwọn nǹkan tí ó ń fa àìsàn àti láti mọ ìgbésẹ̀ tó kàn ìwádìí tún fi yé wa pé nígbà mìíràn ìdọ̀tí lè dènà ẹ̀jẹ̀ láti ṣàn bó ṣe yẹ ó sì lè fa àìsàn bíi rọpárọsẹ̀ àti àìsàn àìríoorun ó sì lè máa ṣèyàn bíi pé nǹkan rìn káàkiri ara tàbí ara ń ta ènìyàn bí a bá dẹ̀ ṣe ń dàgbà ó lè ti máa rẹ àwọn ẹ̀yà ara wa ni àwọn àgbàlagbà nígbà míì yóò máa pariwo àrùn ojú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtòṣe bábáńbárí ni pé àìsàn lè máa bá ènìyàn jà ní arábì kan kí ó sì máa fi ara pamọ́ sí ẹ̀yà bìmíràn tó jẹ́ pé tí a bá ń lògùn sí àwọn ibi tí a ti ń rí àmì àìsàn a lè má rí yàtọ̀ tó dájú ìwádìí àti àyẹ̀wò ara ṣe pàtàkì fún wa. ó ti tó ọdún mẹ́rin báyìí tí iléeṣẹ́ av speciality ti ń gbìyànjú fún àwọn aráàlú a sì ti rí àìmọye àwọn ènìyàn tí wọ́n ti mọ àṣírí ohun tí ó ń fa ìlera àti ọ̀nà tí wọ́n lè fi mú balẹ̀ tí inú wọn sì ń dùn. ṣùgbọ́n ní ọjọ́ tuesday àti thursday ọ̀sẹ̀ yìí iléeṣẹ́ av speciality tún gbé ètò ìlera ọ̀fẹ́ kalẹ̀ tí ó ran àwọn èèyàn lọ́wọ́ láti rí àwọn nǹkan tó sápamọ́ nípa ìlera wọn. ní ọjọ́ yìí a ó jẹ àǹfààní gbígbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn oúnjẹ tó ń ṣe àkóbá fún ìlera wa ní ọ̀fẹ́ a ó t tún ṣe àyẹ̀wò láti mọ àwọn ibi tí ó kùn díẹ̀ káàtó ní àgọ́ ara wa ibi tí àìsàn sápamọ́ sí àwọn ẹ̀yà ara wa tí ó ti ń rẹ̀ àti èròjà tí a nílò láti fi gbé ìlera wa lárugẹ òtítọ́ ohun fún àwọn tí ó wà ní ọjọ́ náà iléeṣẹ́ av speciality ti pèsè ọ̀nà láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìtọ́jú ara wọn ìkíní nínú àwọn ìrànlọ́wọ́ yìí ni pé iléeṣẹ́ yóò fi àyè gba gbogbo wa láti lo irinṣẹ́ ìtọ́jú ìgbàlódé mẹ́wàá sí gbogbo ara wa láti fi dẹ́kun àìlera ní ọ̀fẹ́. ìkejì ni pé lára oògùn tí a lè lò sínú iléeṣẹ́ ab speciality yóò fún wa nínú ẹ̀ lọ́fẹ̀ẹ́ tí a bá ti ń rà nínú ẹ̀ dé ojú àmì ibi tí iléeṣẹ́ pinnu láti fún wa gẹ́gẹ́ bí èsì àyẹ̀wò. àǹfààní yìí wà fún oṣù yìí nìkan àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn oúnjẹ tí ó bára wa mu ṣíṣe àyẹ̀wò láti mọ ibi tí àìsàn sápamọ́ sí lílo irinṣẹ́ ìtọ́jú ara mẹ́wàá lọ́fẹ̀ẹ́ rírí àwọn tó mọ̀ nípa ìlera fún àmọ̀ràn lọ́fẹ̀ẹ́ owó wọlé nìkan ni two thousand naira péré láti fi jẹ gbogbo àwọn àǹfààní yìí gbogbo àwa tí à ń gbé ní abẹ́òkúta òṣìẹ̀lẹ̀ ọ̀dẹ́dá mòwe ṣàgám ìjẹ̀bú ìpẹ́rù àgọ́wòye wàsinmi ìtorí ọ̀bádàoko ayétòrò ìmẹ̀kọ igbóọ̀rà èrúwà pápálàńtó ifọ̀ sango àti gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ẹ bá wa pàdé ní ọjọ́ tuesday àti thursday ní ọ́fíìsì wa ní abẹ́òkúta ní ẹ̀gbẹ́ ilé epo ebenfem ní ìta ẹ̀kọ́ tí ẹ bá ti gbé taxi tó ń lọ sí ìta ẹ̀kọ́ ẹ bọ́lẹ̀ ní ilé epo ẹbẹ̀ fẹ́m ẹgbẹ́ ilé epo náà ní ọ́fíìsì wa wà. ètò yìí yóò bẹ̀rẹ̀ ní déédéé aago mẹ́jọ àárọ̀ first come first serve ní òkè ẹ̀ tètè dé nọ́mbà tí ẹ lè pè ní 091 23 26 4903 lẹ́ẹ̀kan sí 091 23 26 4903 àti ọkùnrin àti obìnrin àti àwa tí a ní arúgbó nílé ẹ bá wa pàdé ní ọ́fíìsì wa ní ẹgbẹ́ ilé epo ẹbẹ́fẹ́mi ta ẹ̀kọ́ ní déédé aago mẹ́jọ àárọ̀ ní ọjọ́ Tuesday àti Thursday ọ̀sẹ̀ yìí nọ́mbà tí ẹ lè pè lẹ́ẹ̀kan sí